ẹ káàbọ̀ padà bí ẹ̀yin bá ní ohun tẹ́fẹ́ fi tó tẹlifíṣàn Orísun létí ẹ lè kàn sí nọ́mbà tí ń bẹ ní ojú ìwòran yín tàbí kí ẹ ya fọ́nrán ohun tó bá ń ṣẹlẹ̀ ládùúgbò yín kẹ́ ẹ fi ṣọwọ́ sí nọ́mbà ọ̀hún ẹ ṣeun. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣetán láti ṣe òfin èyí tí yóò jẹ́ kí àwọn ará ìpínlẹ̀ ọ̀hún mọ irú ìgbésẹ̀ tí wọ́n yóò máa gbé àti lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ náà tí wọ́n ṣe gba orí ẹ̀rọ nítorí òfin máfarakun ẹlòmíràn ìyẹn social distancing ti ń bẹ lóde nínú ọ̀rọ̀ wọn òfin náà yóò fẹsẹ̀ òfin máfarakun ẹlòmíràn ìyẹn social distancing múlẹ̀ àti àwọn òfin mìíràn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kọmíṣánná fún òfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n Oyèlọ́wọ̀ Oyèwọ̀ sọ wípé òfin náà yóò tún fi ìlànà lélẹ̀ fún àwọn ikọ̀ elétò ààbò láti mọ ààlà iṣẹ́ wọn lásìkò yìí kí wọ́n má bàa tẹ ẹ̀tọ́ àwọn ará ìlú lójú mọ́lẹ̀ níbi tí wọ́n bá ti ń fi ẹsẹ̀ òfin múlẹ̀ yàtọ̀ sí eléyìí ikọ̀ afẹsẹ̀ òfin tó ní ṣe pẹ̀lú ìgbógun ti àrùn kòrónà múlẹ̀ ìyẹn Ọ̀yọ́ State COVID-19 Task Force tún kéde àkọsílẹ̀ méjì lórí àrùn kòrónà ní ìpínlẹ̀ náà igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí tó tún jẹ́ adíjedupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP olóyè Àtíkù Abubakar ti sọ wípé ilẹ̀ adúláwọ̀ kò tí ì gbáradì fún ohun tí yóò ṣẹlẹ̀ lórí ètò ọrọ̀ ajé rẹ̀ látàrí àrùn kòrónà tí ń bẹ lóde nítorí ohun tí yóò tún ṣẹlẹ̀ yóò ju èyí tí ń bẹ lóde lọ. ó wá ké sí àwọn orílẹ̀-èdè ní ilẹ̀ adúláwọ̀ láti fọwọ́sowọ́pọ̀ kí wọ́n sì bẹ̀bẹ̀ fún ìyọ̀ǹda lórí àwọn gbèsè tí kó wá àwọn ti jẹ olóyè àtìkù nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan tó pe àkòrí rẹ̀ ní nǹkan tí ilẹ̀ adúláwọ̀ gbọ́dọ̀ ṣe láti dín ipa búburú àrùn kòrónà kù tún ké sí ìjọba ilẹ̀ nàìjíríà láti ṣètò òfin àti ìpinnu tó fẹsẹ̀ rinlẹ̀ tí yóò gba ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí lọ́wọ́ ìdẹnukọlẹ̀. ó tọ́ka pé kí àrùn covid-19 tó bẹ́ sílẹ̀ ilẹ̀ nàìjíríà ń lo ìdá méjìlélógójì forty two percent owó tó ń pa fi san èlé orí àwọn gbèsè tó jẹ ìyẹn debt servicing àtìkù wá ní kódà bí nàìjíríà bá ń lo gbogbo owó tó pa láti fi ṣàtúntò sí ètò ọrọ̀ ajé síbẹ̀ kò ní tó ó tún ni bó bá jẹ́ wípé nàìjíríà ti tètè ti àwọn ẹnubodè rẹ̀ ni èrè tí ò bá ṣì wà fún un kò ṣàìsọ wípé ìjọba ààrẹ muhammadu buhari kò ní àwọn tó kójú òṣùwọ̀n tó àti wípé ọ̀pọ̀ àbọ̀ ètò ìṣúná àwọn ẹ̀ka àti iléeṣẹ́ ìjọba mìíràn fi hàn pé kò ní ìpinnu kankan gbòógì láti mú ìtẹ̀síwájú bá ilẹ̀ nàìjíríà olóyè àtìkù tún bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ owó tí ìjọba àpapọ̀ fẹ́ yá ìyẹn bílíọ̀nù méje dọ́là ó dín bíntín six point nine billion dollar ó ní lọ́wọ́ yìí kò sí iléeṣẹ́ àgbáyé kankan tó ṣetán láti kó irú owó bẹ́ẹ̀ kalẹ̀ fún orílẹ̀-èdè kankan ó wá ní láti gba ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí sílẹ̀ ilẹ̀ nàìjíríà gbọ́dọ̀ lọ́wọ́ nínú píparí aáwọ̀ tí ń bẹ láàrin saudi arabia àti ilẹ̀ russia lákòótán olóyè àtíkú abubakar gba ìjọba lámọ̀ràn láti rí dájú wípé owó olóògbé ọ̀gágun sanni abacha tó ti jẹ olórí orílẹ̀-èdè nàìjíríà rí láyé ológun èyí tí àwọn ìjọba ilẹ̀ òkèèrè gbẹ́sẹ̀ lé gbọ́dọ̀ tẹ ilẹ̀ nàìjíríà lọ́wọ́ ikọ̀ ẹ̀ṣọ́ afẹsẹ̀ òfin tó ní ṣe pẹ̀lú àrùn covid-19 múlẹ̀ ìyẹn presidential task force on covid-19 ti gbóríyìn fún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ èkó lórí bí wọ́n ti fi ọwọ́ òfin mú fúnkẹ́ akíndélé àti ọkọ rẹ̀ abdulrasheed bello jj siskil lórí ayẹyẹ ọjọ́ ìbí tí wọ́n ṣe nínú ilé wọn fún ọkọ fúnkẹ́ akíndélé èyí tó tako òfin kónílégbélé tí ààrẹ muhammadu buhari gbé kalẹ̀ ẹ̀wẹ̀ ní ọjọ́ ajé ni wọ́n fi ojú Fúnkẹ́ àti ọkọ rẹ̀ ba ilé-ẹjọ́ májísírèètì tó wà ní ìlú ọgbà nípínlẹ̀ Èkó tí adájọ́ sì pàṣẹ pé kí wọ́n san owó ìtanràn tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn náírà ìyẹn hundred thousand naira kí wọ́n sì ṣiṣẹ́ sin ìlú ìyẹn community service fún ọjọ́ mẹ́rìnlá gbáko èyí ló wá mú Adíje dupò gómìnà ní Èkó tẹ́lẹ̀ rí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Action Democratic Party ADP nínú ìdìbò ọdún tó kọjá ìyẹn Babátúndé Gbàdàmọ́sí tó sì jẹ́ ẹni tó ní Amen Estate ní ibi tí Fúnkẹ́ Akíndélé àti ọkọ rẹ̀ ń gbé ẹni tó tún jẹ́ ọ̀kan lára àwọn tó lọ sí ibi ayẹyẹ ọjọ́ ìbí náà lọ fa ara rẹ̀ fún àwọn ọlọ́pàá ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń ṣe ìwádìí ìwà ọ̀daràn ìyẹn State Criminal Investigation and Intelligence Department tó wà ní pàǹtí ní ìlú Yàbá wọ́n sì ti jù ú sí àtìmọ́lé eléyìí wáyé lẹ́yìn tí àwọn ọlọ́pàá ti kọ́kọ́ ju Naira Marley sí àtìmọ́lé alága ikọ̀ tax force náà tó tún jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ Boss Mustapha tí ó sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn nípínlẹ̀ Èkó fi ìdùnnú rẹ̀ hàn sí ìgbésẹ̀ àwọn ọlọ́pàá náà ó sì sọ wípé kò sí ẹni tó kọjá òfin ó tún ní pẹ̀lú ayọ̀ ni òun fi gba ìjábọ̀ ikọ̀ tó ń rí sí COVID-19 ọ̀hún tí ó sì hàn pé àwọn ènìyàn náà ń pa òfin kónílégbélé mọ́ ní ìpínlẹ̀ Èkó lákòótán Mustapha gbóríyìn fún gómìnà Sanwó-Olú fún iṣẹ́ takuntakun rẹ̀ lórí ìgbógun ti ààrùn kòrónà tó ti ń gbilẹ̀ ju bí ó ti yẹ lọ báyìí ó sì rán àwọn ènìyàn létí wípé kò sí ẹni tó ju òfin lọ àjọ tó ń rí sí lílé àrùn wọlẹ̀ ní nàìjíríà nigeria center for disease control ncdc ti kéde àkọsílẹ̀ tuntun lórí àrùn corona mẹ́wàá nínú rẹ̀ ní ìpínlẹ̀ èkó méjì ní ìlú àbújá méjì ní ọ̀yọ́ ọ̀kan ní ìpínlẹ̀ delta àti ọ̀kan ní ìpínlẹ̀ katsina eléyìí wá mú àpapọ̀ àkọsílẹ̀ àrùn corona di mẹ́rìnléláàádọ́ta lé nígba two hundred and fifty four bí àwọn mẹ́rìnlélógójì forty four ti ṣe móríbọ́ tí wọ́n sì ti padà sí ilé wọn àkọsílẹ̀ ìpapòdà mẹ́fà ló wà lórí àrùn kòrónà lójúnà àti gbógun ti àrùn covid-19 tó ń gbilẹ̀ bí olú ọ̀rán orílẹ̀-èdè nàìjíríà ti ṣe ìfilọ́lẹ̀ ohun irinṣẹ́ èyí tí yóò máa fín èémí sí inú ènìyàn tó ń jẹ́ ventilator bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìdásílẹ̀ àwọn ilẹ̀kùn tí yóò máa fi ohun apakòkòrò àìfojúrí ìyẹn disinfectant sí àwọn ènìyàn lára nígbà tí wọ́n bá ń gba ọ̀nà tí àwọn ilẹ̀kùn náà bá wà kọjá. wọ́n tún ti ṣe àwọn ilẹ̀kùn tí yóò máa fún àwọn ohun apakòkòrò síni lára bí àwọn ènìyàn bá ti ń kọjá sí gbogbo àwọn ilé ìjọba àti àwọn ọjà ìgbàlódé ìyẹn mall. àwọn ilẹ̀kùn náà yóò máa fún apakòkòrò àìfojúrí sí gbogbo àwọn tó bá ń gba ojú náà àti àwọn ilẹ̀kùn náà kọjá mínísítà fún ìpínlẹ̀ lórí ìmọ̀ ẹ̀rọ àti sáyẹ́ǹsì Mohammed Abdullahi tó fi àwọn ẹ̀rọ àti àwọn ilẹ̀kùn ọ̀hún lọ́lẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ keje oṣù kẹrin ọdún yìí ní ìlú Àbújá sọ wípé ẹ̀ka kan lábẹ́ iléeṣẹ́ ìjọba náà tó ń jẹ́ National Agency for Science and Engineering Infrastructure NASENI ló ṣe àwọn irinṣẹ́ ọ̀hún ní ìdáhùn sí ìpè tí ààrẹ Muhammadu Buhari pè láti wá ojútùú sí àjàkálẹ̀ àrùn COVID-19. ó tún ní àwọn yóò rí dájú wípé iléeṣẹ́ nàṣínì náà pèsè àwọn ilẹ̀kùn àfihàn ohun ìpa kòkòrò àìfojúrí lọ́pọ̀ yanturu èyí tí yóò tó pín jákèjádò orílẹ̀-èdè yìí lójúnà àti dènà ìtànká àrùn COVID-19. nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní inú rẹ̀ dùn jọjọ torí nàìjíríà náà ti ń gòkè àgbà nínú ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì àti sáyẹ́ǹsì ju àwọn orílẹ̀-èdè mìíràn lọ lágbàáyé nítorí àwọn orílẹ̀-èdè tó ti dàgbà ọ̀jẹ̀ nínú ìmọ̀ tẹkinọ́lọ́jì ló ń ṣe irú àwọn irinṣẹ́ báyìí bí a ò bá gbàgbé pé ilẹ̀ Amẹ́ríkà náà ti pèsè ẹ̀rọ tó ń fín èémí sínú ẹni tó ń jẹ́ ventilators China náà ti pèsè ẹ̀rọ ọ̀hún àmọ́ ní báyìí Nàìjíríà náà ti ṣe ìfilọ́lẹ̀ ẹ̀rọ ọ̀hún àti ilẹ̀kùn àgbà ìyanu tí yóò máa fi ohun apakòkòrò disinfectant sí ni lára bí ènìyàn bá ti ń gba àwọn ẹnu ọ̀nà tí wọ́n bá ṣe ilẹ̀kùn náà sí kọjá. bẹ́ẹ̀ ni mínísítà fún ìpínlẹ̀ lórí ìmọ̀ ẹ̀rọ ọ̀hún Mohammed Abdullahi tí wàá gba àwọn ìpínlẹ̀ níyànjú láti tètè ṣe ìbéèrè fún tiwọn. ẹ̀wẹ̀ igbákejì olùdarí àgbà àjọ National Agency for Science and Engineering Infrastructure ọ̀jọ̀gbọ́n Mohammed Haruna ṣàlàyé pé àjọ ọ̀hún pèsè gbogbo àwọn ohun èlò ìgbàlódé láti fi kojú àrùn kòrónà náà ní ìbámu pẹ̀lú ìlànà àjọ elétò ìlera àgbáyé World Health Organization bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn ní ibi ìpèsè àwọn ohun èlò náà tó jẹ́ mẹ́wàá ní orílẹ̀-èdè yìí èyí tí yóò mú kí ìpèsè rẹ̀ lọ́pọ̀ yanturu ó yá. bá a gbé àwòrán gẹ́gẹ́ dandan náà ni kí a fi orí tì síbì kan ìròyìn mẹ́wàá fún sáà tí a wà yìí kó ní ju bí àtẹ̀mọ́ wa lọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin aráalé tẹ́ bá farabalẹ̀ wo ti àṣálẹ́ òní tọ́lá òní bá wa lórí ìdùbúlẹ̀ àìsàn amákótó di ọ̀la tá ò mú àkọ́tún ìròyìn wá fún yín ẹja mọ́ ọ mú inú ara wa dùn bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan rí bí ó ti rí báyìí bó pẹ́ bóyá ohun gbogbo á padà bọ̀ sípò láṣẹ Lédùmarè ọba Sekinat Ọláìdé Rájí ló ń sọ pé ó dìgbà.